ṣe rí gold mi fàdíẹ́ra tí mo ń sọ ń pa ẹ̀ <laughs> ẹ̀ ń wojú ara yín <laughs> à ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ rẹ̀ àbí. irọ́ à ń gbọ́. ok ṣe rí fàdíẹ́ra gold mi tí mo ń sọ̀rọ̀ yìí she is my angel she is my heartbeat mo mm. mean soulmate mi ṣe wá rí lẹ́yìn ìyá tó bí mi lọ́mọ òun tún ni ìyá mi kejì. <laughs> náà wọ́n ti yé wa ó ṣẹ̀ṣẹ̀ yé wa ń sìn. wáyé tẹ fi ń rẹ́rìn. no no. <laughs> now mo fẹ́ bi ilé question kan. ṣé ẹ̀yin ti rí angel rí. angeli. yes mo mean angel ti ọlọ́run dá mọ́yàn ṣùgbọ́n téèyàn ò fojú rí oh ti bíbélì ṣé yẹn. kí n wá jẹ́ kí ẹ understand nǹkan kan hmm. would you believe wípé áńgẹ́lì tí ọlọ́run dá mọ́ mi ṣùgbọ́n tí èmi ń fi ojú rí òun ni fàdéra. fàdéra is everything I ever wanted in life. wo ẹ̀sán hmm. if I should tell you that I do not understand how you feel. irọ́ ni mò ń pa àwa náà ti love rí ó kàn ní bó ṣe jẹ́ ni <laughs> so jọ calm down ṣùgbọ́ okay. calm down Mr. Boy. but so Sukanmi. So Love is a beautiful thing. Definitely. When you find your true companion, hmm. ìwọ ti rí títí ẹnìyẹn and i'm happy for you. anyway gẹ́gẹ́ bí FM ṣe love is a beautiful thing. that's true. all right if you find the right person yes. you're bond. <laughs> and exactly bó ṣe sọ̀rọ̀ báyìí àwọn ọkọọrẹ wa ti lọ́bọ̀. ó ti lọ́bọ̀ gidi ni o. mo love pani. ó ti lọ màmí What ó love? lọ lọ. and now i just want to say congratulations okay congratulations. good luck Thank good luck you. good luck ìwà àti padà rẹ nice lọ máa ṣe ẹni àwọn. òǹgọ́rọ̀. ẹ wá ó yẹ ká ti mú nǹkan. ó sú mi wà màtá nǹkan wà bí. come on now má bọ̀ now. come now. bàtìndà mọ́lọ́wà. òun náà ló ń bọ̀ yẹn. ẹ àti yẹlò yẹn ok ah black ló ṣiṣẹ́ lẹ́nu àwọn àyè rẹ ọ̀rẹ́ mi ti love up fún one drink tó ó ti yẹ. Mm, mm, mm. <laughs> love love love. mo like wine yìí gan. èmi gan like am. Uh, thank you very much. Uh, no, watch out. Uh, bá wa get ice. Ice. I'm sure yeah. Right. Ice. All right, ṣe. So. You cannot marry that girl yeah. and that is final. That's final. You cannot marry her. Daddy. Ah. Daddy. Why did ma sọ me mi ò lè fẹ́? Kí ló dé tí mi ò lè sọ pé kó má fẹ́? Apart from the day tí mo wá introduce Fadera see ẹ̀yin àti mọ́mì mo ṣáà ṣe pé bóyá ẹ ti mọra ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, dáàdì tẹ́ ẹ bá mú owó èèyàn ti fàdé ẹ̀ra jẹ ẹ̀yin gangan lẹ máa mú ọwọ́ mi báyìí ẹ máa fi sí ọwọ́ fàdé ẹ̀ra will you kí n fẹ́ fàdé ẹ̀ra. keep your mouth shut. dáàdì ẹ sọ pé ó lè fẹ́yàn mo ṣe ń tẹ̀ ná mọ́ ṣé ìwọ ọmọ nǹkan tá a rí tí wọ́n fi sọ fún ẹ pé ò gbọ́dọ̀ fẹ́ bàbá ẹ ti pàṣẹ òun tẹ́ ti lù ú bó dẹ̀ ṣe máa rí nìyẹn ṣòtúgbọ́ bó ṣe máa rí nìyẹn wo eh, my dear ah, ah. decision èmi àti mọ́mí ẹ̀ ni a dẹ̀ ti jọ panupọ̀ ipe o lè fẹ́ ọmọ yẹn. bẹ́ẹ̀ni. o lè fẹ́ o dẹ̀ lè fẹ́ nìyẹn. ẹ gbà mí o. dadi ṣe bí ẹ̀yin àgbà àgbà lè sọ wípé tó bá tó time tó yẹ kọ́mọdé lọ́kọ ẹ sọ pé ó máa lọ́kọ ẹni tó bá tó time tó yẹ kọ́mọdé ládàá ẹ sọ pé ó máa ládàá ìgbà tó tó time fún èmi ẹ̀sán ọmọ yín láti ní ọkọ àtàdá ẹ wá fẹ́ deprive me from marrying Fadéyẹra tẹ́lẹ̀ ẹ sà kò ní wọ́ọ̀kù. you are very stupid for questioning my order. ta ló gún yan fún ẹ tó sọ pé tọ́bi òṣòro are you sick are you sick iwájú mi ló wà ló ti ló ti ló ti ló ti question order mi. let me tell you tó bá mọ̀ pé èmi ni mo bí ẹ díà mi díà mi ṣó ti gbọ́. mọ́mì ṣé nǹkan jáde ṣe jáde gbà mí létí. you are very stupid. o dẹ̀ tún ṣe ní ẹ́ fọ́ńtírì láti sọ fún mi pé dáàdì gba ilé tí tọ́ bá gba ilé tí kò ṣe fẹ́ gbà tiẹ̀ ni dáàbì yóò lè fẹ́ yìí òun continue òun complain òun complain òun fún wa reason tó ṣe máa fẹ́ ah, ah. dáàbì ẹ ti sọ̀rọ̀ òfin ti tẹ̀ what's your problem ọgbà tiẹ̀ padà ń gbà yín idiot. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. Ah, kí ló dé náà kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ẹ má pariwo mọ́ mi náà ẹ dẹ̀ calm down. Mm? mo mọ̀ pé nínú yín ni ẹ má bínú ẹ má bínú. bọ ẹ̀gbọ́n mi kí ló dé ní sí sáwọn parent wa wọ́n ah, mọ̀ nǹkan tó ń sọ náà wọ́n níbi tá bàbá jókòó sí báyìí wọ́n máa rí nǹkan àwa tá dẹ̀ jẹ́ ọmọdé a máa dìde náà ró báyìí à rí ẹ lísì wọ́n mọ̀ nǹkan tó ń sọ. kí ló dé tí mọ́mí àti dáàdì màá sọ wípé mi ò lè fẹ́ Fadéyẹra ẹ eh? I am now a grown up man I can take decisions for myself ṣùgbọ́n wo wo kí ni nǹkan gan tí wọ́n gan mọ̀ nípa love. Ah. yes kí ló mọ̀ nípa love wo wo wo kò sí nǹkan tí ìwọ dáàdi àti mọ́mí lè ṣe kí má fi fari ara kò lè possible kò lè work kò sí wọn tẹ̀lé sọ. ẹ eh, ń eh, work out ẹ̀gbọ́n mi ẹ ń work out. ah but come to think of it ẹ̀gbọ́n mi náà àwọn ló máa mú ìyàwó tó fẹ́ẹ́ fẹ́ fúnra wọn náà wọn ò lè fẹ́ yàwó fún wọn náà wọn lágbègbè nǹkan ti ń pọ̀ jù. Hmm. Hello, hello. Yeah, yeah. Yeah. Èmi ni. Ah, how much ni? My son? Yes, ẹ sọ. Ah, kilo de, kilo kí ló pe, Àti pé ń bo hospital tán rọ̀ ṣẹ̀ wá. Victory Hospital ní Ajawo Estate. Victory Hospital? Yes, sir. Tó wà lájàwó Estate? Yeah. Ah, bọ́ kí ló dé kí ló ṣe kí ló ṣe tán fi gbé house hospital. anyway ẹ eh, kò sí problem kò sí problem ah, I will join you soon ṣe ti gbọ́ eh, mo mọ bẹ̀ mo mọ bẹ̀ ẹ ṣe. kí ni ó ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ ní ẹ̀sán lásìdẹ̀ntì mà ní. níbo. Ah, wọ́n ní Victory hospital tó wà bíi àjàwé eh, estate ń bẹ̀. ẹ ṣé wọ́n ti wá gbé lọ sọ ó yẹ ẹja lọ ẹja lọ ẹ̀jẹ̀ àgbà báwo tún ni ó yá kọ́kọ́ mọ́tò wà lọ́wọ́ yẹn. kò sí lọ ok ó wà ní wà ní. Um, um, daddy mọ́mí iṣẹ́ rí bó ṣe wáyé mo fẹ́ kẹ́ ẹ fi lára balẹ̀ ẹ jẹ́ kó rest because nígbà tí wọ́n rọ̀ṣẹ́ wa ta treat ẹ̀ tán àfúnlógún ó dẹ̀ gbọ́dọ̀ rest kóògùn yẹn kó lè ṣiṣẹ́ láàrin gẹ́gẹ́ bí a ṣe fẹ́ la fún ní drip ẹ má disturb ẹ ẹ má béèrè any question lọ́wọ́ ẹ tó bá jí nǹkan tó bá wù yín kẹ́ ẹ ṣe ṣó ti ẹ ṣe gan. ẹ ṣe doctor ṣé kò ṣáà sí nǹkan kan ṣá ẹ ṣe ẹ ṣe. lè sùn wọn nù fílẹ̀ kó sùn. mo ti gbọ́ ti gbọ́ ìyé mi bóyá títorí Fadérera ta sọ pé kó má fẹ́ lóyún òǹdè ló fi jẹ́ kó máa ronú káàkiri lẹ̀ bóyá ká jẹ́ kó fẹ́ Fadérera ọ̀hún. ṣẹ́jú mo ti agree wípé kó lọ fẹ́. Hmm, láàrin èmi àti iná ti accept ya àti sọ fún. ẹ ẹ mọ́mí mọ́mí ẹ̀gbọ́n mi ti lajú. ẹ eh, ẹ sọ. Ah, mọ́mí ẹ ti agree pé kí n fẹ́ Fadérera. bẹ́ẹ̀ ni a ti agree. dadi eh, ẹ̀yin náà ti agree. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ ṣáàsùn. ìwọ náà wá in support. yes yes. ah ara mi ti yá. ah ní sùúrù wọn ní kò sùn fún two hours. irọ́ kò ní two hours bọ̀. ẹ má sọ̀rọ̀ títọ́. no since ẹ ti àṣẹ ìpè kí n fẹ́ fàdé ara mi ò sùn ara mi ti yá. ààrẹ ẹ̀wọ̀n ló yá. did you see where my friend. ẹ kọ́ discharge mi kí n bẹ̀rẹ̀. ààrẹ ah, mi. àti títú. àmàna inú mi lò á. títú títú ó ti tó ó ti tó. alábàtà wọn lójú yà ní ìṣòro. ààrẹ mi ti yá. ẹ̀sán. Hmm? ọ̀rẹ́ mi ni ẹ o as a matter of fact ọ̀rẹ́ gidi làwa mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni. tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ ọ̀rẹ́ ni wá ó máa make sense ká lè correct àwọn ara tá a bá rí pé ẹnìkan fẹ́ ṣe mistake. bẹ́ẹ̀ni mo agree pẹ̀lú ẹ. so ó yẹ ká lè bára wa sọ òdodo ọ̀rọ̀ tá a bá lè bára wa sọ̀rọ̀ ìyẹn mi pé hypocrite ni wá. what are friends for. bad friends ni wá. I agree with you. tó bá dẹ̀ tó bá dẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé òótọ́ ni pé ọ̀rẹ́ ni wá tẹ́nìkan bá fẹ́ ṣe mistake ó yẹ ká lè correct ẹni yẹn. mo àgọ́ pẹ̀lú ẹ̀. good. ah ṣe rí èèyàn ọ̀rẹ́ mi but ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ń ṣe àjòjì yìí náà ẹ̀yin náà mọ bẹ́ẹ̀mi àti fadéẹ́ra bá ṣe nífẹ̀ẹ́ ra wa tó why tí àwọn parent mi fi máa sọ wípé mi ò lè fẹ́ tó bá jẹ́ wípé wọ́n ti ní nǹkan àṣírí láàrin ara wọn ṣebí bàbá mi á pè mí wá ṣàlàyé fún mi pé ok nǹkan báyìí ni nǹkan àṣírí tó wà láàrin àwọn àti Fadéẹra but they understand but without. No kò sí nǹkan kan tó ń jẹ́ àṣírí láàrin fadíẹ́rà àtàwọn obìnrin. yorùbá máa ń pòwe wípé tí àgbàlagbà bá jókòó sórí àga wo tí ẹ jẹ́ kí n sọ pé sílẹ̀ lẹ̀ nǹkan tí wọ́n máa rí níbi tán jókòó sí yẹn tí ọmọdé bá gun orí igi ìrókò kò lè rí o. kò lè rí nothing. tó túmọ̀ sí wípé àwọn òbí ẹ̀ wọ́n mọ nǹkan tí wọ́n rí and i have this belief wípé wọn ò lè rí bí burúkú kan tiẹ̀ sí rere náà máa máa wá fún ẹ. point mi ni wípé why tó fi sọ wípé má fẹ́. bobo they have their reasons so my candid advice to you ni wípé kó o yield sí nǹkan táwọn òbí ẹ̀ ń sọ wọ́n ṣàlè rí bí burúkú kan tiẹ̀ sí. ẹ wo ọ̀rọ̀ yín kúkú yé mi but mi rò pé tèmi yé yín ṣé bí lọ bí mi mo mọ̀ wọ́n jù yín lọ wọ́n ń ṣe àwọn òbí yín ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ má jẹ́ ká tanra wa àwọn òbí mi ò kàn fẹ́ jẹ́ kí n fẹ́ fàdé ẹ rárẹ̀ ó tán. bọ̀bọ̀ you are still repeating the same thing ìwọ ríbi tí òbí ti rí ọmọ ẹ tó ti sí nǹkan burúkú I would really advise you ṣó ń gbọ́ mi mo dẹ̀ mọ bífẹ́ ṣe máa ń ṣèyàn mo mọ̀ pé kò sí nǹkan tá a fẹ́ sọ bíbà tó fẹ́ wọ etí ẹ̀ but bóyá tó bá délé lálẹ́ tó bá fẹ́ sùn try láti meditate over this think about it over and over again but point kan ni mo fẹ́ kó dì mú àwọn parents ẹ wọn lè rí nǹkan burúkú láéláé kan tiẹ̀ sí nítòótọ́ o you have your life to live but your parents would always want the best for you àbí Súnkànmí ó dẹ̀ dákẹ́ sọ̀rọ̀. Ah, mo ti sọ gbogbo nǹkan tí mo need láti sọ kò sí nǹkan tó kù the only thing tèmi kò fẹ́ sọ fún ẹni wípé mo mọ̀ pé o wà in love lover boy ni ẹ téèyàn bá ti wà in love báyìí ṣé ló dáa pé journey of no return anything anybody bá sọ òun gbọ́ mọ́ wọ̀ hmm. èmi sọ wípé káwọn òbí ẹ fi lè sọ pé má fẹ́ fadé rẹ ra. ó ní nǹkan tó rí ó ní nǹkan tó rí. and we can't just continue like this múùdù yìí ah, it's not okay with me o máa ní láti túraká bọ̀bọ̀ èmi fẹ́ ball out big time lẹ́ni o ṣé ká wọ uptown àbí ká wọ downtown àbí bo ni ká ti bẹ̀rẹ̀ fàájì. ẹ bóyá ká kọ́kọ́ wọ swimming pool ẹ̀ lẹ́yìn òun ni near town. Ah, ó tẹ̀ ti da swimming pool wa mi <laughs> swimming trunk dẹ̀ wà ní kẹsì. ẹ lọ swim èmi ò ráyè gbogbo yẹn báyìí ẹ lọ swim ọ̀bì kúkú ni swimming ẹ lọ swim. ọ̀ ní ráyè. wo bọ̀bọ̀ ìwọ ló mọ Oh yeah, because of that um, little thing to share the seminar. She could kò tó me. All of my career rẹ̀ lábúrú bí mo ṣe dààmú ara mi wá ìwọ lórí bí ìdààmú pèmí rí bí pé mo wá àwòkọ mi yes because àní rẹ̀ lábúrú lágbára rẹ̀ pèmí mo ṣe wá rí ẹsẹ̀ i'm happy now. ọlọ́run ah ah ee dadi wáyé dá wàá mú fadé dada. Hey, how are you? I'm fine. How are you, my dear? Ẹ káàbọ̀ sir. Ẹ káàbọ̀ daddy. Ẹ káàbọ̀ daddy. Hey. I'm fine, ma. Mom, ẹ káàbọ̀ ma. So that I'm by my friends, my friend, mom. Ọya jókòó jókòó. Gbogbo ojú ẹ ló ń glitter báyìí. Ẹjọ́, ìjẹsà change wọ́n bọ̀. Is that right? Ah, ah. Àlejò ńlá ni mo gbà lé nìyí o. O ò dẹ̀ sọ fún mi pé ó ń bọ̀ náà. Àlejò ńlá gbáà ni mo gbà mí lé nìyí. Amira. Sir. How are you? I'm fine, sir. Ìlú yẹn bẹ̀rẹ̀ lára mu wọn. Gbogbo ojú ẹ̀ bó ṣe ń ṣáná. In fact, eh, ọmọ mi mú jù lọ sọ́jà. Actually, sir. <laughs> Yes. Alákọ̀rí, actually, sir. Ẹ eh, it's all right. Eh, ọ̀rọ̀ nípa wedding yìí. Ṣé ẹ fi pé ó ti ń pẹ́ jù báyìí? Òun náà ni èmi àti ẹ̀sán sọ̀kẹ́ tó dé wípé tẹ bá ti wá yọjú sí àwọn parents mi so I lè fix date láti mẹ́rin. nǹkan kékeré nìyẹn nǹkan kékeré since tẹ́yìn méjèèjì ti fi ọwọ́ olúwọ́ pé àfi dandan kẹ́ fẹ́ra yín ẹ̀yẹn kéré ṣé báwa ṣe mọ̀ wọ́n nílé wa ń bì ṣé bẹ́ẹ̀ náà ṣe mọ ọ̀gbẹ́ni ilé yín. ha dadi wọ́n mọ̀ ju. ọmọ mi dájú ọmọ mi ọmọ mi gan. that's the problem sọ fún ọ dájú pé àwa náà wá yọjú. ó dàbẹ́ nítorí ká lè ṣe ní kọ́mọ́ ń kóbó àbí kò yẹ ká fẹ́ kí arẹwà yìí bọ́ mọ́ wa lọ́wọ́ àbí tó fẹ́ kó bẹ́ mọ́ lọ́wọ́. dádì kò lọ bí kankan. ó ní ṣojú pàìpàì anyway uh, my dear ẹ sori ìfẹ́ tó gbé wá lé wa eh, jẹ́ kí n náà sáré gbẹ̀fẹ̀ wọnú ilé bí wọ́n ṣe gbẹ̀fẹ̀ wá bọ́mọ wa. my ah! daddy. àbàdé ah, èmi báyìí ẹ̀rọ kí lè ń bọ̀ ṣe ẹ̀tún gègé àgùsẹ́yìn ni ah, gbogbo package yẹn mọ̀ pé tí má ṣe wà lọ́hùn yẹn mo ti ń rán ọ́ ti ti ń wá. bẹ́ẹ̀ ni ṣe rí kíni. Hmm. she's my big sister ọ̀dọ́. yes. Ah. ọ̀tà sọ̀rọ̀ wa. Ah, mo ti gbọ́ kò sí wàhálà. <laughs> no i'm still okay now. tẹ trust me. Hey, thank you for coming to see me. You're welcome. Hey, Gumi. Hey, káàbọ̀. Ṣé ìṣẹ̀lẹ̀ What's going on here? Fine. <laughs> Ẹ rántí. Ah ẹ káàbọ̀ sá. báwo ni. mo wà òkè. ah tí n bá ṣe mistake there was a day tí mò ń lọ títì tó wá bá mi to introduce ààrẹ tó sọ wípé o fẹ́ invite mi sí church. ẹ mi ò rántí ojú yìí o. ẹ ó máa ń wí bẹ́ẹ̀ ó máa ń wá bẹ́ẹ̀ àtàwọn ìgbà tẹ́lẹ̀. ẹ mọ̀ tí ẹ dá lóhùn tó bá yẹ pé kò bu iyẹ̀pẹ̀ lé wa dání ni ṣé kò yẹ kẹ́ mọ̀ ṣé kò yẹ kẹ́ mọ̀ iyì ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ẹ má dá lóhùn. imagine. ìwẹ̀ gbọ́n mi mo fẹ́ introduce ẹsẹ̀ yẹn kan. Ah, ah. Young man. Sorry. How are you doing? I'm fine. So, uh-huh. I'm Jimmy by name. Oh, Jimmy. Yep. I'm a son. Yeah, nice meeting you. It's my pleasure, and you're looking good. Thank you very much. He's looking good. <laughs> Wait, wait, wait, wait, wait. Àwọn bá ti wà lọ́nà. Take care, ṣá. Kí ló dé tẹ̀ ń wò? Ah ah, eléyìí pọ̀ o. Congratulations! Thank you. Thank you guys. And a very big cheers to the new groom in town. Thank you. cheers, big cheers, big cheers. hey, ah, ah, eh, eh, ó máa ti di married man báyìí o. Mr. Ẹ̀sán. Oh, Sori, Mr. Yeah o gbọ́dọ̀ pè pẹ̀lú capital letter. ohun tó ní o má bínú má bínú jẹ́ correct ẹ̀ ó yá nẹ́ẹ̀sítà ẹ̀sọ́. Eh, ṣé congratulations. thank God everything went eh, well. ẹ wẹ̀yìn guys ẹ̀yin ni kẹ́ máa fi àkókò ṣòfò táìmù ń lọ ẹ gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe. fún kí ni ẹ. kẹ́mẹ́rì of course kò sí time. bọ̀bọ̀ ṣe mọ̀ ọ́ tó ṣe. Eh, ìwọ máa lọ níwájú àwa ń bọ̀ lẹ́yìn wa ṣé o mọ̀ pé ní tó bá ti má rí o ti kó gini sọ. tó rántí orin aircon i'm locked up they won't let me. àmì ah. òṣèré ṣé ìwọ̀n tẹ bá dàgbà tẹ darúgbó. fm ee Bisola ah, wà yìí. ṣọwa báwo ni Bisola. mo dẹ́ sàn ṣọwa congratulations. mo wá rí i ni mi ò mọ̀ nǹkan tí mo ṣe fún Súnkànmí tó fi lé mi. Ah, lé ẹ reason why tí mo ṣe lè wá sí wedding yìí nìyẹn. no nǹkan tó ń try láti sọ fún mi ni pé o ò tẹ̀lé Súnkànmí wá sí sí wedding mi. mi wá sà. Súnkànmí ò mú ẹ wá. Súnkànmí but why. ẹ̀sán mo ṣàǹwò náà tí mo bá ti béèrè lédì lọ́wọ́ ẹ̀ ó máa sọ̀rọ̀ bó mọ́lẹ̀ ìyẹn ni pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ tí kò jẹ́ ká mọ̀. obìnrin ah, ah. wò. sísọlá kò já wèrè <laughs> olórí burúkú ni ẹni. tó ṣe pè fún ẹni. Ah, ah. alẹ́ ìdí pọ́nrẹ́ burúkú lélẹ̀ báwo ok bọ́ọ̀lù ṣe débi bọ́ọ̀lù ṣe mọ̀ pé mo wà níbí. no no no jẹ́ n bá sọ wọ́ọ́ ni mo sọ fún ẹ simple instruction i don't want to see you again ẹ jẹ́ n translate ẹ ní yorùbá mi ò fẹ́ ní èmi ò mi ò fẹ́ ní èmi ò fẹ́ ní èmi ò ní bẹ́ẹ̀ ni wọ́n mi wọ́n mi i'm not as okay i'm celebrating lọ́wọ́ kí ló ń tó fi wá bí wà lọ ṣe mo pẹ̀lú ẹbí fóònù one two move one move two press ẹ̀ wọ́n mi wọ́n mi wọ́n mi ọ̀yà wẹ̀rẹ̀ mi. Ah, ọ̀dà tí ilé sọ́dọ̀ ìwọ́n ni wọ́n gba segregation wọ́n tó yẹ wẹ̀rẹ̀ mi kò ókè kò ókè tó bí wọ́n ti marry take any truth fún àmì mi ìfẹ́ ní mọ́nì ìfẹ́ ní mọ́nì yẹn I ń celebrate má bínú má bínú calm down calm down sukọ mi calm down calm down ẹ má bínú just start afresh cheers cheers congratulations mo ti come back má bínú àní kò cheers sẹ. kò ní dá fún ẹ o tí wọ́n tún rí ẹ. hello ṣé bíkìlì àtọ̀sọ̀kọ̀ ṣe é mẹ́rin. Ah, àwọn ni bíríkìlà ẹ̀sán wọ́n dẹ̀ gbó gan. <laughs> ẹ̀mí wa sà. ọkẹ ilé iṣẹ́ bá. ẹ̀mí wa sà. Ah, àwọn ni àwọn ni. ṣé iṣẹ́ ò lè ṣe tẹ lọ sixty five bag of cement. ọ̀gá sixty. five bag of cement. láìláì ah, ẹ má tẹ̀jú gbàdé ọ̀gá mi lò sixty five o thirty eight bag of cement ẹ̀yìn mi nù méjìdínlógójì cement rà lò rà fún wọn bẹ́ẹ̀ lásán sixty kẹ ọ̀gá mi lò sixty five o. ẹ̀jẹ̀ náà. sà. ṣé o gbọ́ ohun tó sọ nísì. ẹ um, sir mo gbọ́ but mix up one big concern nǹkan tó ṣẹlẹ̀ pé ọjọ́ tí mo kó material yẹn wá ìkejì wọn ló bá ní site. Eh, eh, eh, ọmọ sẹ́mi wà o èmi ọ̀gá ah. èmi ọ̀gá yìí sẹ́gbẹ́ ọ̀gá má dáná wò ọmọ sẹ́mi náà ní akọ́kọ́ yẹn. Ah, ṣùgbọ́n mi lè engineer. Ah. lójú ẹ̀mí mi. engineer you know the kind of person I am uh, and you know my profession. sure sir. you know I'm a lawyer. Uh, sure, I'm not just a lawyer I'm a very very radical lawyer. Very, very. You can ask me from anywhere. Okay, Or anybody you know. Okay, sir. I'm a son. Ṣé mo bó ṣe ní balance pẹ̀lú mi? Sure, sir. O dẹ̀ mọ iye tó ta cement. Ẹ mú mọ iye tó ta, sir. Calculate twenty-seven bags of bag, uh, cement tó wà bẹ́ẹ̀. Okay. Kò yọ nínú owó tí balance mo fẹ́ fún ẹ. Okay, sir. Kò dẹ̀ test everything. Kò test ẹ̀ sí mi lórí phone. I want to see it. Okay, sir. You understand what I'm saying? Okay, sir. But, sir ẹ wo mo lè explain sir mo lè explain sir ó ní nǹkan kan tí kò yí tí kò yí máa yìí tí mo lè explain. yes ah, I don't I, don't want to hear anything from you. okay sir. obey my order. okay sir. you hear what I'm saying. okay sir. then you send it to me. okay sir. I'm, I don't know what to say now I'm short of words, but you know what's up. okay sir. but sir. Ah, bye bye ṣe bí àgbàyà ni àgbàyà ni. kírù ọmọdé ṣe. Ah! ẹ tẹ ṣẹkẹ fífẹ yìí àgbàyà ni. ọmọdé ṣẹlù wà wá. ẹ jẹ́ kí n sọ̀kọ́ fún yín. kiri mo lè ṣẹ́jú sí bẹ́ẹ̀ tí mo lè ṣẹ́jú sí. báyọ̀ ojú ẹ mojú ẹ mi mojú mi mojú mọ̀ kí mo lo ẹ fún ẹ fún mo jẹ́ n sọ̀kọ́ fún ẹ o bá mi ṣiṣẹ́ mọ́ mo máa lé ẹ̀kọ́ mi báyìí. iṣẹ́ mọ́ mo ah. mọ̀ ọ́ sá. ẹlẹ́kọ̀ọ́ruwo ṣé èmi àbúwọ̀ wọ́kọ̀ wo tí ń lọ níbẹ̀ ẹlẹ́kọ̀ọ́ lójú ayé mi náà ikú mi wọ́n kú ọmọ mi lójú ẹ̀mí mi ìrẹsì wo máa ṣe jáde. Mr. Man, how are you? Yes. How may I help you? Bó eh, ṣe ń ráwọ̀ àríwí àgbẹ̀. Ló filẹ̀, ò ráwọ̀ àrí kò mọ̀ aládùúgbò yìí. Àló wàá dípò mọ̀ mí àbí? Kò sí wàhálà, mo kàn wá wọ́ọ̀nù ẹ ni. Sísítà me. tó ń tẹ́lẹ̀. How are you? I mean, ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ don't tell tó ń tẹ́lẹ̀. Mo fẹ́ kó dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ó ti bímọ o ó ti bímọ àwọn ní àwọn nínú fámìlì wa gbogbo wa la pupa ọmọ ẹ̀gbọ́n pupa angel lorúkọ ẹ̀ so dẹ̀yìn lẹ́yìn ẹ̀ àjẹ́bẹ̀ wo mo kàn wá wọ́ọ̀nù ẹni. jẹ́ súnmọ́ ẹ sísítà mi tó ń tẹ́lẹ̀ àmì ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi tó ń tẹ́lẹ̀ mo fẹ́ kó jẹ lẹ́yìn ó ti wá o sórí wọn gbá yóò ká lóṣù ayé o àwọn nínú fámìlì wa gbogbo wọn la pupa ọmọ ẹ̀gbọ́n pupa. ó máa ń gbọ́dọ̀ máa ṣe fún yàn ni. angel lorúkọ ẹ so bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí lọ́jà wọn build lọ́jà wa ládùúgbò ó dàgbé bó yọ ẹkùn mọ ó ti yẹ wà á kí ló ṣiyẹ yọ lọ́n fi ẹ̀kọ́ ní báyìí fájú ẹ̀kọ́ ló máa jẹ. ó lọ ra ló máa lọ rẹ òun fọ́ fún mi. èmi fọ́ mi ò ṣe ọkọ mi ọkọ mi kò ní lórí èmi àkọ́kọ́ lè ṣe kí ló ṣe mo wá mo máa ṣe máa fọ́ fún ẹ̀mí ilé mi o mo máa ṣe mo ti yẹ. ṣe lè mo ṣe ìwọ mo máa wọ ní ẹni o mo máa wọ ní ẹni pèlè ń bọ̀. ọmọ ẹkùn mọ ó ti yẹ wà kí ló ṣiṣẹ́ yọlọ́ ń fi ọ̀gbẹ́ nìyí kí ló ṣiṣẹ́ tó ṣe báyìí. Ah, ah. ó ń lọ́ra adéjọ́ máa ń lọ́ra ṣé òun fọ́ fún ni kí ló ṣiṣẹ́. èmi fọ mi ò ṣọmọ fọ ọmọ mi kòkó nínú èlé àkókòlẹ̀ kí ló ṣiṣẹ́ wo àtọ̀tọ̀ aṣọ fún ẹ ní wo wo ṣe lè kí ló ṣe wo mo kàn wọ́n rẹ̀ ni o mo kàn wọ́n rẹ̀ ni pèrè ń bọ̀. Ah. Mr. Isan, um, let me say, via the report here, I will say congratulations to you and your wife ìyàwó yín ti ní oyún three weeks. Ah, really? Yeah. But doctor, how is that possible? Because bí mo ṣe wà yìí mo ṣe wọ my period. Báwo mo ṣe máa máa ṣe nǹkan oṣù tí mo dẹ̀ máa lóyún? And mi ì dẹ̀ rí symptoms bóyá mo lóyún àbí bóyá nǹkan kan ṣe mí lately. No. Anyway, uh, Mrs. Esan, ó máa happen bẹ́ẹ̀. Yeah. In fact, ìgbà míì a máa rí obìnrin tó yẹ pé ó ti lóyún ó yìí máa ma ṣe period ẹ̀ for months ó máa happen advice tí n kò máa fún yín number one and i will tell you that mr esan ensure pé ìyàwó yín láti ẹ̀yìn wọn ṣe stress mọ́ anything tó bá ti máa jẹ́ stress ẹ má jẹ́ kó ṣe madam ẹ̀yin náà ẹ má ṣe stress kankan mọ́ then secondly uh, my advice is get stuff for antenatal right now. Wow. Doctor. Thank you, doctor. Congratulations. oh, sorry, doctor. Congratulations to you both. I'm carrying your baby. <laughs> so, tẹ́ bá ti dé ọ̀dọ̀ àwọn nurse kẹ́ tó débẹ̀, màá ti pè wọ́n. Ẹ má worry, wọ́n Doctor, thank you very, very much thank oh God àwa kàn gbìyànjú ni ọlọ́run ló ní everything it's okay congratulations. farabalẹ̀ jọ farabalẹ̀ èmi ló ń bá sọ̀rọ̀ èmi àbọ̀nbẹ̀ẹ́sì jẹ́ kó gún ẹ jẹ́ kó ṣá ẹ à ń bọ̀ farabalẹ̀ na mi yẹ fọlẹ̀ tọ̀ desmond ló sọ tí n kà sáwà ń bí à ń bọ̀ ń bẹ̀ àmọ́ ń sí èrè jẹ́ ká ṣe fàájì tọ̀ jẹ́ kó ti wọ̀ la. Ah ó ti yé ẹ. láńbébé ni. ṣé láńbébé ni. àpá fọmọ tí ó ti là pa. Ọlọ́run ó ti yé ẹ. kọ́tẹ̀ pawó. Yakubu Agbo ó ti yé ẹ. ọ̀rọ̀ ìlọ ìlọ àdìgbò tó àyè ìlọ ìlọ ìlọ kapásítì ó pọ̀ ìyẹn aṣíwájú dàgà bá ó pọ̀ tó àyè lè ọ̀gá ọ̀gá. wàá gba ìyá ọmọ mi tó dà wá correct tó wà wá báwo lẹ́nu sí Tingaza mo fẹ́ yẹ just briefly. táwọn bá wà wò. ló ti yẹ ẹ. àwọn kì í bá wò. àwọn bá ń tẹ̀ fáwọn lọ. àwọn bá ń ṣe kiri. tìǹgàzà ọmọ tó ṣẹlẹ̀ sọmọ pé mo believe ni ẹ kàn ṣe ni kò ṣe àná. but ó ní kàn tó ṣẹlẹ̀ ẹni ẹ̀ ń trespass but due to my profession as a lawyer I don't want to take law into my hands. I know what to do myself and I will never do that. She understand? Yeah, what move fẹ́ fẹ́ sílé tí mo fẹ́ fẹ́ sílé mi ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ọba láfíà bọ̀ ọmọ pé mo mọ̀ mo kàn calm bọ̀ mo fẹ́ kẹ́ ṣe nǹkan fún mi. Tingaza, I believe in you. Ìlọ. Nǹkan tó fẹ́ kẹ́ ṣe ẹ má pa bọ̀ mo kàn fẹ́ kó mọ̀ gbogbo fine boy tó ń lo ẹ̀ orí ẹ̀ tó ń dán yẹn mo ò fẹ́ facial mending gbé akínní kan internal kó máa pé kan ṣo bó jẹ́ partial stroke kẹfun and I want you to do it very very perfect I believe in you any other thing you know I mean key, commissioner of police abẹ anybody tó bá ṣe anything I'm a son. I will bring you guys out kò sí nǹkan talk less pé ọ̀n tẹ̀lé even mu yín but I believe in you. Lọ like what you said you believe in us èmi ti gaza ikú ń bọ́ ọmọ rìn ọmọ fúnra that's my profession I kill for real I destroy for real ó ti yé bàbá yẹn filẹ̀ ẹ fi gbẹ́lẹ̀ fagbé pò ó ti yé yín ṣèbí kakọ̀ sọ́ọ́ di disabled ó ti yé yín ojú ẹ̀ta ló fáyìn tó fi ń ṣọmọ yìnyẹn ẹ̀yẹ má wọrí màá yẹ kó kan lásán yẹ rì ó ti yé bàbá ló kàn án dán. bàbá wọn lílọ bàbá wa ti pàṣẹ fún wa the deed have been done already a máa ṣe ju dé bẹ́ẹ̀ lọ ẹ má fọ àwa kírípọ̀ ẹ̀ a máa ṣiṣẹ́ ní tìí fún so a ti parí iṣẹ́ yín kò sí wàhálà ẹ̀yàn túnúbù the law the law èèyàn call me president èèyàn jagaban kò sí ọmọ náà trially the law sí wàhálà. dino lọ́dọ̀ àyà àlè olórí ọmọ àwọn àlè ó pọ̀ àlè ọ̀rọ̀ àmì ẹ kí mi kọ́ kí sí ah, ẹ bọ tí fún bàbá jókòó ń tiẹ̀. kò fẹ́. bàbá kò ní báyìí mi ò ní lọ́yà ọ̀dẹ̀. ẹ̀yà ní gaza ẹ bá ní ìdẹ̀ ní ọ̀dà tí ọmọ akọ́sí wa fún ẹni ọ̀dà fún oúnjẹ ẹni fún wa fẹ́. dizọ tuale èèyàn jagaban èèyàn kọnu president federal. o máa gbọ́ aláàfin orí fóònù ẹ̀. kò sí ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọlọ́run ó pọ̀. uh ẹ àgọ́ sí wàhálà it is done already a mm-hmm. lè ṣe anything tinkaza tinkaza tinkaza despot. dèlọ àwọn ní ká máa ká máa gbẹmí ẹ o ká ṣe fún. láti ṣe ilé ìnáwó àwọn tó dẹ̀ níṣẹ́ ìpè ní pẹ́ dé. Ah, Mr. Gbéga ẹ ká sùn. báwo ni iṣẹ́ mi ṣe ti parí. ẹ wo iṣẹ́ yín kù díẹ̀ o ẹ wo ó kù díẹ̀ ẹgbọ́n ẹjọ́ tó lọ ẹjọ́. ẹ wọ́n fẹ́ẹ́ kó tí mo máa sọ fún yín nì ikọ̀ tí mo sọ fún yín lọ́wọ́ gbogbo ẹgbẹ́ iṣẹ́ fún yín ni pé ẹ má disappoint mi òun lè lé tẹ́ẹ̀fẹ́ mi dọ́là fún mi o. ẹ wo Mr. Gbénga mo fẹ́ lọ́n bẹ́yìn náà gbọ́dọ̀ bá dijọ́ tún ìṣèwà gbàṣẹ yín. kí ló ní pípẹ́ ẹ̀yin oníṣẹ́ omi tẹ̀ ṣe máa ń disappoint nù. ẹ wo ìṣe bẹ́ẹ̀ ìṣe ló pọ̀ ńlẹ̀ o ẹ jù ó tòrọ lọ. ìgbà tí mi lè ti kówó fún yín ẹ̀ ń kó ẹ̀ pè mí mẹ́jọ mẹ́. ọjọ́ wa ni na Mr. Gbénga. ẹ máa bójú yín jẹ́. ọjọ́ wa ni. Mr. àlọ́ so yà ọ̀dà ọ̀dà fún mi. wo padà wà pàjọ iṣẹ́ mi mo padà wà jọjọ. ẹ mọ màá bójú màá bójú màá bójú àlàyé. màá bójú wo wọ́n jù jè wàá gbé wàá gbé iṣẹ́ lọ. wà ojúlówó ojú ṣàánú nítorí pé ń para fún ẹ lọ́wọ́ bí mo ṣe wò èmi ń jáde lọ tó bá ti dé ó máa pọ̀ wá tẹ̀wó fún mi jẹ́sọ́ dígbèrè tó máa ń gbé bá kọ́ọ̀nù kejì yẹn eh. tó bá ti fún lówó ọyọ ò ní o. ẹ wò ó ti bá ń ẹ wò ó mọ̀ ọjọ́ tuesday tẹ sọ yẹn tí bá para rẹ tí bá bá iṣẹ́ mi. bá mi jà kí bá yín jà kí bá yín jà kí ló ṣẹlẹ̀ ah! wọ́n ló ti wá. wà á kò sí nǹkan náà sí wàá gbádùn two hundred wà lọ́wọ́ jọ má sì yẹn jọ àgbà àjọ wà tálẹ̀. ọba tí wọ́n ń ṣẹ́gun yẹn tó bá wá bí wọ́n fún lówó. ó kéré dígbọ́. ọlọ́run dẹ́n bínú sí mi bínú sí mi pé kí n má Mr Gbénga jọ wà ní nà jọ wà ní má má bínú nà. ká sọ o. ẹ ká sọ. ẹ ká sọ. ẹ jọ ṣé ọ̀gá ni yín bíbá yìí ni àbọ̀mọṣẹ́. èmi lọ́lọ́ ń jogún fífi mi ní bíbá yìí. oh that's very very good. Ah, thank you sir. Um, but ẹ jọ ṣé ẹ lè ṣe kitchen cabinet. èmi anything furniture àgbọ̀ ọlọ́run gbé fún mi. o oh, pé ẹ lè ṣe perfectly. anything. oh that's very good. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìyàwó mi ó ní kitchen cabinet. Okay, sir tó special to fẹ́ ṣe ṣe understand so tí n bá ti délé ń sìn màá withdraw àwọn pictures yẹn látọ̀dọ̀ fóònù ẹ̀ sí fóònù mi so màá mú abá yín màá lè fi hàn yín ẹ̀ lè mọ nǹkan gan ta fẹ́. ẹ sà mo ní sample mi bí a kó jáde fún ah, mi. no no no no mo understand yín ṣùgbọ́n nǹkan tíyàwó mi fẹ́ òun ni máa ń ṣe fún. ok ẹ jẹ́ kí n gba fóònù abá sà. ẹ ok kò sí wàhálà. ok. zero eight one. zero eight one. two four two four five six ten ten ten. ten ten ten ẹ jọ kí lórúkọ sà. mr ẹ̀sán. mr ẹ̀sán. à ń kí lórúkọ tẹ̀yìn náà. mr wálé lórúkọ mi sà. òkè máa wọ ẹ máa expect mi ṣẹgbọn. ẹ wẹ sà ẹ jẹ má gbàgbé bá a gbé wa ìjọ tó ah, lọ. àkóso problem. Ọlọ́run jẹ kí lè gbé wa o pàtó fílẹ̀ máa tún ọlọ ṣe o. ok sà mr ẹ̀sán. wípé ẹ̀yin òkè lẹ́ni nímọ̀ sàn kó mú kíkan. báwo mo ṣe máa níyàwó nínú ilé tíyà máa tún máa máa jẹ mí tí màá tún máa lálàsí obìnrin níta. ó máa ga láyé yìí o ìrìn àjò tọkọtìyàwó mọ̀ yẹ kéèyàn máa wò dáadáa o má jẹ́ kí n jẹ̀bi ìgbéyàwó mi ìwẹ̀ lẹ́dà mi má má jẹ́ kí n jẹ̀bi ìgbéyàwó mi báyìí kí ni mo fẹ́ ṣe ẹlẹ́dà mi jẹ́ kí n pè má mi jẹ́ kí n pè má mi jẹ́ kí n pè má mi tí má pè má mi máa fẹjọ́ sùn mọ́ mi má mi á lè bá mi bá sọ̀rọ̀. ẹjọ́ ìyàwó mi ni mo fẹ́ fi sùn yìí ẹjọ́ nítorí ọlọ́run báwo ni màá ṣe ní obìnrin nílé tí obìnrin yẹn tó máa máa ka ọjọ́ sí fún mi pé ọjọ́ báyìí ni mo gbọ́dọ̀ bóun sùn tá máa lo time fún mi lórí ìbálòpọ̀ wọ́n mi ò sùn mi o ó sún mi ó sún mi ẹ wò ó ṣe mọ pé ẹ̀yin nìyá mi ẹ̀yin nìyá mi o ni mo fi wo wípé kí n pè yín kí n bá yín sọ̀rọ̀ kí n sọ bí gbogbo ẹ ṣe jẹ́ bó ṣe rí kí n ṣàlàyé ẹ̀ fún yín nítorí pé tí n bá tún bẹ̀rẹ̀ báyìí tí n bá gbèsè tèmi dé ẹ̀yin àti dáadáa àti máa complain pé mo ti bẹ̀rẹ̀ o ẹ máa complain pé mo ti bẹ̀rẹ̀ ah, ó sùn má bínú má bínú má bínú ọkọ mi má bínú màá pè fún ara mi tí mo bá ti pè fún ara mi màá bá sọ̀rọ̀ sórí àwa obìnrin la mọ ipasẹ̀ ọkùnrin tó ṣó ti yẹ máa wò ni ṣó tí n bá ṣe tán màá pè tí n sọ̀rọ̀ ṣùgbọ́n kò ṣe. mo ti gbọ́ yín mọ́ mi ẹ̀ máa wá rí yín. fàdé. mami. ṣé o mọ̀ pé nǹkan tó ń ṣe yìí lọ́rọ̀ kan kì í ṣe ohun tó dáa ó yẹ kí inú ẹ̀ máa dùn wípé ọkọ ẹ̀ ń fi irú nǹkan báyìí lọ ẹ̀ òun pa àwọn ọkùnrin mi tíyàwó wọn tó bá lera fún wọn wọn á lọ síta ni ilé ò ní pẹ́ bàjẹ́ ó yẹ kínú ẹ̀ máa dùn ni wọn ò sọ fún ẹ lọ hospital ṣá wọn ò sọ fún ẹ ṣòro tó bá jẹ́ kọ́kọ́ ẹ súnmọ́ ẹ dáadáa tó bá dijọ́ tó ń lé bọ̀ báyìí wàá kàn máa tẹ fóònù lẹ́gbẹ̀ẹ́ kan before you know it wàá rọ́mọ ẹlẹ́gbẹ̀ẹ́ ni no labour pains ló ń jẹ́ torí gbogbo ọ̀rọ̀ yẹn báyìí ó ti ó ti wà ó ti set ó ti ready ṣùgbọ́n tí wọ́n bá ṣe tó ah it's not easy ó tọrọ ni mo sọ fún ẹ o lọ àwọn àgbàlagbà mi. mọ́mí kò ṣe pé mi náà understand àti bá ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kò yé mi rọ́ ni mo pa. ẹ̀hìn kí tí wàá ní. àmọ́ gbogbo ìgbà tó bá fẹ́ fọwọ́ kàn mí ara máa ń kàn mí ìgbà míì gan-an tí èèrà bá rìn tó bá rìn kọjá lára mi báyìí hmm. mo lè má lè sùn mo dẹ̀ máa ń sọ fún yín pé mood mi ni kò máa ṣọ́ hmm. bí mo tẹ̀ ṣe lóyún yìí èmi ò hmm. tẹ̀ láì kí fi ọwọ́ kàn mí kó jọ kó kàn ṣèlú sọ̀rọ̀ fún mi bí àti bá bímọ tán. di bó ṣe máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ẹlòmíì ìtọ́ ló máa ń tu ṣàṣepọ̀ torí pé òun tutọ́ òun ní jẹun mọ́ ẹlòmíì ikọ́ ló máa ń wú pé oríṣiríṣi ló máa ń mú wa ìwọ ló máa ṣe understanding bẹ́ẹ̀ ni bí ìgbà yẹn bá ṣe rí òun ló ṣe máa tèké e. ṣó ti yẹ àní kò fọkọ ẹ mọ́ra ní gbogbo ẹ̀písù tó ń sọ yìí fàmọ́ra fàmọ́ra kó lè easy fún wọn náà hmm. ṣó ti gbọ́ ṣó promise ṣó promise. promise àmọ́ èsì bá ń sọ fún kó ní sòrò dé. ìwọ fi sùúrù lẹ jẹ́ kí sùúrù wà láyé tiẹ̀ kí ìwọ náà wà láyé tiẹ̀ ṣó ti gbọ́. hello bàdá mi ah, kí ló dé náà tí mo ti ń gbìyànjú látàárọ̀ yà ìlú àbúrò mi ṣó wa ókè. mú mi nu ti pé pé pé pé pé ẹ gbé wáì tó ń ṣe báyìí náà wáì. Eh, wo mo kàn decide láti abstain from everyone for now She understand so that màá lè get ara mi. èmi kí sísá yín náà. ah no no no no no má bínú má bínú sí mi ṣùgbọ́n wípé your your big brother loves you so much. Ah. okay ibo lè wà mo fẹ́ wá rí yín mo fẹ́ bá yín sọ̀rọ̀ torí ìyàwó yín pa àwọn ọmọ mi òun sọ wípé ẹ fìbínú kúrò nílé. kò sí problem kò sí wàhálà màá send the address ẹ eh? but make sure wípé o ò sọ fún mọ́mí àti dáàdì is that a promise? okay. bọ̀dá sọ́kàn mi náà kọ́ sunkún <sighs> all right mo ti gbọ́ mo máa pòun náà kò sí problem. ok mo ti gbọ́. kẹ́mi ó dàbọ̀ ó dàbọ̀. hello talent tó ń bá sọ̀rọ̀. ma ta ló ń bá sọ̀rọ̀. hello. ọ̀rẹ́ mi ni mo bá sọ̀rọ̀ ma. mo rò pé ẹ̀gbọ́n ẹ̀ ló bá sọ̀rọ̀. rárá máa kàn ṣe iṣẹ́ gbọ́ mi. ó dà kí ni tí mo ní ko. bá mi ṣe ní kíchìn kan mi ti ṣe. o ò tí ì ṣe wá jókòó síbi òun tẹ fóònù ó ń ṣe ẹ. ẹ má bínú. dáa. ẹ má bínú. jàre. <sighs> For God's sake, can people kó fi mí sílẹ̀? Kó fi mí Eh? What kind of problem is this, for God's sake? G. <laughs> ẹ̀gbọ́n mi ojú ah, yìí rèé ẹ̀wò mo ti miss yín gan ẹ̀wò dádì mọ́mì àti ìyàwó yín gbogbo wa la miss yín. kẹ́mi stop ẹ̀ just stop it right there má ever dárúkọ obìnrin yẹn mọ́ níbi tí n bá wà ok má yẹ kí n bínú sí ẹ. pàdé mi kí ló dé. But she's still your wife now, eh? Moreover, ó ti ní oyún fún ẹ. Do you understand? Or Jen sọ fún ẹ, listen, kò sóbìnrin tí ò ní bad side, okay? Gbogbo wọn kò sẹ́ni wọn nú to perfect. So just calm down, okay? Mo disagree pẹ̀lú ẹ. O disagree? Why not? Che, che! nǹkan tó ń sọ fún mi ni wípé kò sóbìnrin kankan nílé ayé like nílé ayé tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó respect ọkọ ọ́ o fẹ́ sọ fún mi wípé kò sí obìnrin tó jẹ́ wípé tí ọkọ ẹ̀ gan bá jẹ̀bi ó máa dákẹ́ fún ọkọ ẹ̀ kò ní sọ̀rọ̀ kan. see I am talking about such woman tó jẹ́ wípé ó lè manage affair nínú family ẹ̀ without any person's interference. Hey, even at that ẹ̀gbọ́n mi even at that èyí ah, ah, ni máa ṣèpìyàwó yín sí nǹkan tẹ̀fẹ́ náà ah nǹkan báyìí mo fẹ́ o nǹkan báyìí ni mi ò fẹ́ o eléyìí ni kò ṣe o eléyìí ni kò má ṣe o ẹ̀yin lè máa shape ẹ̀yin lè máa kọ́ wọn náà wo i am sure your wife is ready to change as long as you are ready to teach. exactly nǹkan tí mò ń try láti sọ ṣọtí bọ́ǹsìn listen pàdé mi try kó lọ bá ìyàwó ẹ ẹ bára yín sọ̀rọ̀ na your wife now make amends make her the kind of woman you want her to be okay kò lẹ́tọ̀ yẹn. Hmm? mọ́mí ẹ̀sán mọ́mí ẹ̀sán. mò ń gbọ́. ṣé wà ní tí ẹ̀sán wù yìí ṣé wà ló ń wù yìí hmm. kí ọkùnrin tó ń kókó òun lé fún ìyàwó ẹ̀ ibo ni o ti gbọ́ rí pé ọkùnrin ló ń kókó òun lé ṣé kìí ṣe obìnrin ló ń kókó òun lé ni. ẹ wo ọkọ mi ṣe ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ tán hmm. ó ti sọ bẹ́ẹ̀ lẹ̀ ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe ẹ jọ kí ni solution sí problem yìí ó ní kẹjẹ ká wá solution sí bẹ́ẹ̀ ni o ẹ kí ni solution tí wàá rò bí. Ah, ẹ̀yin ní iṣẹ́ mọ̀ pé òǹtẹ̀ la fi lù ń jọ́sí èyí náà ni tí bá ti suggest ó wà òkè. tí bá ti suggest ó dàbí ẹni pé orí ẹ̀wọ̀ àtọmọ ẹ̀ ṣé kèmí wàá bọ́ sí gbòòrò kí n bẹ̀rẹ̀ sí ní wẹ̀sán kiri. a máa wá ni. ìwà àti ta ni ìwà àti ni ìgbà tó sọ pé ṣá máa wá ṣé Sókótó la máa wá lọ àbí Kàfàǹṣà ìwọ kò yé mi alájẹmọ ti bímọ ẹ̀hún àìmọ́jó kù sí lọ́wọ́ èmi náà mo ṣe kékeré rí kí n tó rí ẹyẹ àtijọ́ ti dẹ̀ ti rí ẹyẹ kò sí wàhálà mi ò fáwọn òbí mi ní eh, eh, problem. ẹ wo inú fọwọ́ sí bíi láti ń sọ ilé ìtàn sọ yìí ayé ò ní bá wa gbọ́mọ́ o a máa wá o. tí n bá kò ń bí kó sọ pé àwọn òbí mi kọ́ ló bí mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mm. ah, ah, kí ló dé ó fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n ah. ṣé ó fẹ́ fún mi lápá tẹ́ńsọ̀n mọ́nú ilé mi ni because òun ló sọ pé òun fẹ́ ní ọkọ ó dẹ̀ ti rí ọkọ nìyẹn kó fi roko sọ́dọ̀ ààrẹ ẹ̀ náà èwo ti èyí tó tún tari sínú ilé ti tèmi báyìí. nígbà tó mú ọkọ tó fi roko sọ́dọ̀ ààrẹ nígbà hmm. tó mọ ọmọ yẹn wá bí ẹ̀yin gan lẹ́sùn sọ́mbì ẹ̀lú ọmọ yẹn gílítà wọ́n ló fáìn tó ẹ̀ sọ̀rọ̀ ó tẹ̀yìn lọ́rùn. ẹ ṣe bí àyè ṣebí èmi kọ̀ọ̀kan lé yí pé ká fi yẹsí náà ni òṣì ló ń ṣe tí ò bá mọ̀ tí ò bá rẹ́ni sọ fún ah. òṣì bàbá ńlá òṣì ló ń ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ń gbé mi lẹ́mìí ah, gbóná. àwọn afẹ́lẹ́ náà yẹ sí báyìí ẹja wa ẹja wa. ta ni ìwọ àti ta ni. Ah wo jẹ́ ẹ sọ nǹkan fún wa tọmọ ẹ gbogbo rádaràda tó ń ṣe yìí tí ò bá jáwọ́ nú ẹ̀ mo fi ìdùnnú sọ fún ẹ pé màá kọ́ lọ́mọ mo fi àwọn òbí mi tó ti kú mo fi búra bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. <laughs> Oh, so ìfẹ́ gbogbo nǹkan tí mo sọ fún ẹ take note of it okay yes, be a good girl yes, you always be a good girl and make sure you are a good girl. be a good girl. Okay, the, my client that I'm waiting for is there. Uh, I might need to see him, but we'll continue what we are discussing. Okay. Ah, good morning doctor. oh mr isan. Oh, ṣé mi ò dájú pọ̀ jù. well kí kí làwọn fẹ́ ṣe you know bẹ́ẹ̀ ṣe pè mí yẹn pé ó wà urgent i just have to create time for you I actually mo ń lọ́ọ̀bì kan ní pẹ̀lú dọ́tà mi. ọmọ yín ni. that's my second daughter. how are you my dear. fine sir. hope you are doing good. yes sir. ọmọ bàbá ẹ ẹm doctor ṣé a lè sọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́gbẹ̀ẹ́ yẹn. oh if that is the way you want it no problem. okay. Baby, I'm coming, okay? Okay, sir. Mr. Iso. Um, doctor. Yeah, how are you? I'm very fine. And you too? Yes, I'm fine. Um, ọ̀rọ̀ kan ló ṣe pàtàkì. Ọ̀rọ̀ yẹn dẹ̀ yà mí lẹ́nu gan gidi gan. All right. Ni mo fi wò ó wípé kí n rí yín one on one láti lè confirm rẹ̀. Okay ìyàwó mi sọ wípé ẹ advice òun wípé ní stage tó wà yẹn wípé mi ò lẹ́tọ̀ọ́ láti bá ní nǹkan papọ̀ <laughs> ìgbà tó sọ fún mi ó surprise mi gan gidi gan èmi fi wá wò wípé kí n rí yín one on one so kí n lè béèrè lọ́wọ́ yín pé báwo ló ṣe rí bẹ́ẹ̀. <laughs> Uh, Mr. Ẹ̀sán in fact ìgbà tẹ́ kọ́kọ́ sọ pé ẹ fẹ́ rí mi ó wà urgent you know uh, anyway ṣe rí nígbà tí ìyàwó yìí wá sí antenatal ní hospital okay. after that i'm sọ̀rọ̀ you know wọ́n jẹ́ kó yé mi pé èmi mú tẹ̀ béèrè yín wọ́n jẹ́ kó yé mi pé ẹ̀ sí around ẹ̀ travel and you know tí obìnrin bá wà nírú condition bẹ́ẹ̀ yẹn tọkọ ẹ̀ ò dẹ̀ sí around medically ó ní àwọn prescription kankan tá a máa ṣe you know tá bá ti prescribe àwọn drugs yẹn fún at least that would take charge of that aspect torí pọkọ ẹrù sí nílé tó bá yẹ pé wà ń lé ìyẹn ò ní wáyé ṣe understand but torí pé ẹ̀sìn lé ló fà and um, kò really ṣe nǹkan tá a lè worry about because bẹ́yìn ṣe dé yìí ó tẹ̀ dá tẹ̀ bí mi tó bá ṣe ọkùnrin míì ni ṣíṣe ló máa lọ fagídí ló máa which is not right you understand so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ kàn ní sùúrù bóyá in the next uh, four five months now you have your wife back ẹ kàn ní sùúrù kò really a problem. doctor. yeah. to be candid with you. okay. ọ̀rọ̀ yín yé now see, ẹ ti enlighten me more. okay. about the situation on ground. okay. kò sí wàhálà everything is okay. mr eson ẹ má worry you can count on me and you can trust me. stay blessed. all right you too. all right. all right bye. mo dúpẹ́ lọ́wọ́ yín wípé mo bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ gbọ́ ìyàwó mi mo dúpẹ́ lọ́wọ́ yín náà wípé ẹ fojú ọmọ kékeré wù mí ẹ sọ pé ah àbúrò mi lọmọdé ọmọ kékeré ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ gbọ́. I am very grateful and I am proud of you àmọ́ àǹtí Fàdírẹ̀rà hmm, ọkọ lọ́lọ́wọ́ rẹ̀ àyà o kò ń ṣe gbogbo nǹkan lọ́ọ́ fi ń bọ́kọ̀ jà o kó ṣe gbogbo ìgbà ló yẹ kẹ́ máa bọ́kàn yín jà ọ́ àti Fàdérera ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi èyí náà máa ní sùúrù ni kó ṣe gbogbo nǹkan lọ́n fi ń jágbe mọ́bìnrin any small thing ti máa snap kí ló dé ẹ́ èmi náà mọ̀ wípé kò sí marriage to perfect none because nobody is perfect àmọ́ ẹ máa work towards having a peaceful home nǹkan tẹ́ máa ṣe nìyẹn àǹtí Fàdérera ẹ wá submissive ọkọ yín. He was submissive fún wọn. Bọ̀dá as the husband too, you should be able to tolerate your wife. Ìwà tó bá ń hù tẹ́ bá fẹ́ ẹ sọ fún wọn pẹ̀lú ìfẹ́. You tolerate her. That's what is in the Bible. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, If you bára yín lò ẹ yé jà mọ́ gbogbo ìgbà. Eh? You're coming. Ma. Thank you so very much. You're welcome. I really appreciate you. You know I love you. I know, and I love you too. <laughs> kò ń ṣe pé mi ò nífẹ̀ẹ́ ọkọ mi I love him so very much but at times ó kàn máa ń fi máa ṣe bákúbákú bí I'm sorry to say bí kíyàn máa fi máa ṣe bí ọmọdé and every time dẹ̀ ni mo máa ń sọ fún nǹkan báyìí ni mi ò like but you know I love you and I will continue loving you. Help me, babe, má bínú. Um, àbúrò mi. Sorry, mo really appreciate ọpọlọ tó lọ fún ẹ. <sighs> I'm very proud of you. Thank you. To be candid with you, you have spoken well. Kò ń a máa ń dédé ní misunderstanding náà bẹ́ẹ̀ actually small small misunderstanding la máa ń but she does not understand me why tí èèyàn á ní ọkọ tí ò ní understand I know that so much she needs to understand me. Okay, anyways, I'm so sorry for thing. Ọkọ mi mo fẹ́ kó wáyè nínú oko yẹn láti dáríjì mi. dìde dìde dìde dìde okay dìde you know i love you wò mí ojú mi i love you more than the way you think hmm? i've forgiven you. kí ló dé gan kí ló dé gan ó jẹ́ káàbúrò mi kó ronú ronú tó fi lùzọ ọmọ yẹn ah in fact ó ti sú mi ìyàwó ẹ sọ fún mi inú ilé náà wàá jókòó sí wàá máa tẹ laptop dúró náà ṣé o ti di yahoo ni because kò yé mi o torí àwọn èmi ò mọ bùgbà tó di yahoo o ò níṣẹ́ dání o ò lábọ̀ wàá kàn máa jókòó sínú ilé wàá wo tv wàá tẹ laptop èmi ò kúkú mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ìwọ ò mọ̀ pé tí inú obìnrin ò bá dùn especially tó bá wà nù oyún ẹ bí wẹ́ẹ̀ tó bá ṣe ń ronú ó máa affect ọmọ yẹn kí ló dé ò jẹ́ kínú ẹ̀ dùn á ronú títí ẹni ṣáá ṣáá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ títí tí tó fi lose ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ mi ìkúkú blame ẹ̀ mi blame ẹ̀ bí òun ṣe ohun tó yẹ pé àìmọye ọkùnrin tó ń disturb ẹ̀ nígbà tó wà ń sisi tó yẹ pé ó ṣàní dandan lá àfiwọ́ nìkan mi ìmọ̀ tó rí lára olórí burúkú ẹ̀ bẹ́ẹ̀ ni yes ṣé mo parọ́ ni mi mo kó tó rí láàárẹ̀ àfihàn gbọ̀n iná òòṣà àti báyìí. àǹtí mi. kí ni. ìfi sílẹ̀. bó o ṣe ní jẹ́ ká sọ̀rọ̀ nìyẹn ó ti tó ẹjọ́ mi ti pọ̀ jù abẹ́ ìrọ̀ ọlọ́run. ah ẹnu kí ni kí la fẹ́ kí la rí gbọ́. àǹtí mm. honestly mo understand bẹ́ẹ̀ ṣe feel mm. but nǹkan tí màá sọ fún yín náà ni wípé kẹ́ má and besides ọmọ tá à ń sọ yìí ọmọ mi ni ah, ìyàwó mi ló gbé oyún yẹn sínú fún nine months. ọmọ tá à ń sọ nípa èyí ọmọ mi ni náà <laughs> eh? ah, ẹ wo ẹ ṣáà má bínú. mo rò pé ọmọ tí ẹnìkan ni ó mọ̀ pé mo sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ká ní pé ìwọ lobìnrin tó gbóyún sínú wà á mọ pains tóbìnrin máa ń pass through nínú oyún at least ó ṣàlábùrò obìnrin. àǹtí mi kí ni kí n máa ń get. ìwọ ni kí ni kí n béèrè pé kí ló ti jẹ látàárọ̀. mo ti mọ ògì mo ti wá ògì. ògì ògì jẹ oúnjẹ èmi ò mọ̀ bóyá ó gìjì oúnjẹ ó jẹ́ sọ nǹkan tó máa jẹ ṣé o ní pando àbí o ṣì ní sẹ́ẹ̀mù sínú ilé jẹ́ kí n wọ kíchìn kí n dáná fún ẹ kó kó kó kó o túṣe ara ẹ kó o tọ́jú ara ẹ bóyá o máa ṣì máa kò sígbà tó ní padà fọkùnrin yìí sílẹ̀ kó o fẹ́ yàwó kó o lọ fẹ́ ọkọ mi ṣé o ti gbọ́ gbogbo ìgbà tó máa travel tí wàá travel tí wàá dé tẹ́rìbọ̀dì bá rí ẹ inú everybody á máa dùn onídandanlá mò ń bọ̀ kó o jókòó síbẹ̀. bí mi. <laughs> Cinderella me nìkan. oh my. Mm. <laughs> ah. I really, really, really enjoyed myself. <laughs> okay. Thank you for coming out with me and enjoying yourself with me. but as a matter of fact, we need to will need me because how many times Lati Georgia did you know? Three? Three times? Hey, <laughs> I should share better now. I should my chat day. I'm not listening weird about one. Mm. Okay? I love you. For real. <laughs> but <laughs> I'm thinking that we need to put a stop to this. Because ẹ̀rù ẹ̀bùn mi ń my brother is your friend and he won't be in support of this. You know you are his friend. Oh, ní láìkẹ́. Ẹ̀yìn Hey, sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀ mọ́. Kain kí ni? Listen, ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rẹ́ mi ni, okay? Ìwọ fílẹ̀ fún mi, pàdé mi ni èmi ni mo mọ bí mo ṣe máa convince Right? Okay. As for me and you, I'll end there. I should, say, bury, okay? Thank you. All right. <laughs> okay. Uh, o b e t o Okay. Okay. All right. されとおつんの。Okay. okay. うん。うん hmm. hmm. <laughs> ti ń dráìvù bọ̀ kàn mú dáadé mi. ẹlẹ. ìfẹ́ mi hmm? ẹlẹ́yìí tó jókòó síbí mo mọ̀ pé bá a ṣe jáde yìí ó yẹ kàkà tí ẹ tún enjoy intin. <laughs> oh, okay, I'm out in yàrá. Mm. But before then, I want to tell you something. Kó tó lọ top up. <laughs> mo ti lóyún. o ti lóyún kí ló mí pé o ti lóyún o lóyún fún ta ni. excuse me what are you talking about kí ló ń ṣe ẹ́ kí ló mí báyìí mo ṣe máa lóyún no ṣé wọ́n sọ fún mi pé kí n má lóyún gbà tó ń ask me out did you say that mo ò lè lóyún what the wo wo wo wo wo wo ẹ̀yin ọkùnrin ẹ bàjẹ́ gan animals. oh okay fine fine ká tó bẹ̀rẹ̀ sí ní pariwo gbogbo eléyìí unnecessary. Uh -uh so kí kí ni solution báyìí. kí ni mo fẹ́ kí n ṣe. a máa yọ ni. yọ kí ni kí ló fẹ́ yọ èmi ò yọyún kankan o èmi ò yọ oyún kankan èmi ò yọ oyún èmi. a lè sọ fún ìwé kó lóyún. ooo nísìnyí o lè sọ fẹ́ gbọ́ mi nígbà tí mò ń sọ pé ká stop nígbà gbọ́ mi ò ní láìkẹ́ ó sọ pé mo lọ́mọ bó ṣe máa sọ wọn pé mo ti lóyún. ìgbà tí mo sọ fún ẹ pé mo mọ bí mo ṣe máa bọ sọ̀rọ̀ mi yìí sọ fún ẹ pé mo fẹ́ sọ kó lóyún mo mọ bí mo ṣe máa convince ẹ ni mo sọ fún ẹ àmàjọ o mi ò fẹ́ àmàjọ. ẹ̀gbọ́n mi. yes. nǹkan tí mo fẹ́ sọ fún yín mo máa fẹ́ kẹ́ kẹ́ ní sùúrù afẹ́ kẹ́ calm down kẹ́ fi ti bọ̀ dáadáa. ok ok. ìdí tí mo ṣe ní pé mo fẹ́ kẹ́ calm down ni wípé top secret nǹkan tí mo fẹ́ sọ fún yín yìí èdè máa ní to fi sùúrù wá ìdí ẹ̀ wò kẹ́ tó react ni mo ṣe ní pé kẹ́ calm down ẹ jọ. àbúrò mi nǹkan tó bá fẹ́ sọ fún mi ni kò sọ fún mi ó ti ní kí n calm down kò sí problem You're not the father of the pregnancy Fadera just lost. What? Olasokomi ló ló ló fún wọn lóyún. <coughs> Àbúrò mi gan. Ó bá ṣe ó bá ṣàwàdà gan o. Ah, April kọ́lá wà yìí náà. Wáyé tó fi wá ń pre April me? Come on, stop ẹ jàre. Ah, but wait a minute. How come? báwo ló ṣe mọ̀ gangan. ṣebí lásìkò mi ọ̀rẹ́ yín ó bẹ̀rẹ̀ sí ask me out ah. èmi ò ní fẹ́ náà o àmọ́ mo kàn ní ah jẹ́ nǹkan tí ẹ bá jáde tọ́jọ́ yẹn á jáde bàtà dẹ̀ dọ́dọ̀ ni mo bá rí ti message wọlé fún mo ṣe kà á nìyẹn mo sáré kà ẹ mọ̀ pé fast trader ni mo máa ń tètè kà nǹkan oh, mo ṣe rí message pé àtìpàdé rárá sẹ́ǹsì wọn nìyẹn wípé oyún tó ti tó ti bàjẹ́ ọmọ táwọn lose pé kí wọ́n wá bá wọn tọ̀ pẹ̀ òun páwọn fẹ́ lóyún mi o pé kọ́ wá fi mí síbẹ̀ o. mo gbé ah! as in mi ìráyè àti ẹ̀ ti react because ó ń bọ̀ so mo mo mo sáré gbé sára but ah i'm very sure of what i saw dasukan mi ló fún lóyún wọ́n dẹ̀ tún fẹ́ ṣe mí tó máa fi lóyún mi. Ah! bẹ́lẹ̀ <laughs> Asking them Yeah, hello? Olasukanmi mi akoni. Yeah, I'm fine, and you? Mo fẹ́ rí ẹ lónìí Yes, I want to see you. Or the eti ko ẹrù, ó ti jáde, mi ò mọ ibi tó lọ, mi ò mọ ọjọ́ tó máa dé, mi ti ẹ̀ fẹ́ mọ̀. Ó fẹ́ ṣe ó fẹ́ travel. So far tí wọ́n bá ti múnú mi dùn jọ kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ṣó tiẹ̀ wá fẹ́ gbọ́ ẹ ó ti lọ àtijọ́ tí mo ti lùzọ ọmọ yẹn inú mi ò dùn rárá nǹkan tó lè ṣe fún mi nsìn ni wípé kó wá múnú mi dùn ìwọ nìkan ló lè múnú mi dùn dáadáa. ok ok ok mo ti gbọ́ mo ti gbọ́. sórí gbogbo ìta tí ń ṣe látẹ̀yìnwá yẹn ìyẹn kéré six rounds la máa ṣe non-stop. ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ mò ń drive lọ́wọ́ ẹ̀yà sọ máa ń máa pè é padà ní àti bá ti débi tí mò ń lọ máa pè é. ẹ káàsán sà. ẹ káàsán ẹ kújọ mẹ́ta. lóko pẹ̀lú. ẹ má bínú pé mo pè ń jáde. a ah, mi ò bínú mi ò bínú. so ẹ ṣèrántí ojú mi. a ah, dáadáa. ìyá ẹ rántí pé èmi lẹ fún ní two thousand naira lọ́jọ́ yẹn kó má yíkan ìpẹ̀kàn rántí ojú mi lásán tí mo ti ń ṣe lásán ẹ fún mi two thousand naira lọ́jọ́ kan pé kan lọ fún mi two thousand pé kí tí wúmọ̀ yìí wà mú dì báyìí àmọ́ ah, rántí. ẹ dẹ̀ ṣe ọjọ́ sà. olúwa ṣeun. ẹ ṣe nǹkan tí yóò bá fi sọ pé ṣoreṣore kó máa ṣe lọ ṣèkàṣèkà náà kóun náà múra sí kò sí ìtò lẹ́sàn-án bẹ̀. bẹ́ẹ̀ni. ṣe rí ẹ̀sán two thousand tẹ́ fún mi lọ́jọ́ yẹn lẹ fẹ́ gbà lẹ́yìn. ẹ jọ̀ọ́ ṣé kò ṣáà sí wàhálà ṣá. àtọ kò sí problem pọ kí wàhálà yẹn máa wá sí lẹ ṣe eré mi lẹ́nu. lọ́jọ́ kan mo wà lẹ́yìn ọ́fíìsì ọ̀gá mi mo ń tún gbogbo àyíká yẹn ṣe ojú mi ìyàwó yìí ṣe wọlé náà mo mọ̀ kó wà lọ́fíìsì ọ̀gá ọ̀rọ̀ yẹn kàn dẹ̀ta sí mi létí wọn náà kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ Mr. Ẹ̀sán olóore mi náà ń sọ yìí mo kàn gbé títí bí ojú wíńdò wọn ni pé kí ló ṣẹlẹ̀. doctor yeah. mo really need help yín inú mi dẹ̀ máa dùn tẹ́ bá lè ṣe fún mi. Eh, madam wẹ nǹkan tí mo ṣe jẹ́ doctor yín náà nìyẹn anything tó bá ń bọ̀ gín or anything tẹ́ bá fẹ́ kí n ṣe feel free to talk to me. okay sir nǹkan tí mo need ni wípé bí mo ṣe wà yìí mi mọ nǹkan tẹ́ lè bá mi ṣe mi ò fẹ́ kí ọkọ mi súnmọ́ mi mọ́ iye sá mo ń fẹ́ bóyá mi mọ nǹkan tẹ́ lè bá mi ṣe torí mo mọ̀ pé ó sì máa wá sọ́dọ̀ yìí. ẹ eh, sorry madam firstly pẹ̀lú condition tẹ wà you should know tábà wò ó sìn yìí ẹ ti ń súnmọ́ time time tẹ máa bímọ kò ń ṣe nǹkan tó pẹ́ mọ́ and this time around gan need kọ́kọ́ yín máa súnmọ́ yín in fact as many times as possible. I know but nǹkan tí mo ṣe torí wà mí doctor torí mo mọ̀ pé ọkọ mi ó sì lè padà wá bá yín. Okay. ẹ kàn bá mi sọ fún wípé kó má sìn wá I have my reasons please doctor. madam ṣé mo pé ìyẹn máa le díẹ̀ number one because of my profession then number two okay let us pe ọkọ yín wá ń sìn ó wá bí mi pé ṣé lóòótọ́ èmi ni mo ní kóun má sùn mọ́ yín mọ́ kí lẹ fẹ́ kí n sọ fún. sá nǹkan tí mo ṣe torí ẹ̀ wá síbí nìyẹn mo ready láti fún yín ní any amount of money tẹ́ bá fẹ́ gbà i'm ready to give you ẹ kàn bá mi mi mú nǹkan tẹ́ kàn lè bá mi sọ fún un fáìmù mọ̀ pé ó lòdì síṣẹ́ yín i know but ẹ kàn help me tó bá ti tó time máa sọ ọ́ di àtìtú mu tí mi ṣe fẹ́ kó fọwọ́ kàn mí doctor please. Um, Sherry firstly mi mọ reason mo dẹ̀ mọ̀ pé yín lẹ máa mọ ìdí tẹ́ fi fẹ́ nǹkan tẹ́ fẹ́ and mi ò really fẹ́ máa pester yín kí n fẹ́ máa dig into things but mo fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan yín nǹkan tó le ni. mo mọ̀ pé ó lòdì sí ìlànà yín torí ẹ̀ mo ṣe ní ìdí help yín kí ọ̀rọ̀ yẹn jọ wà láàrin mi àti yín tó bá tó time màá sọ díẹ̀ fún yín tí mi ṣe fẹ́ kó fọwọ́ kàn mí but now ẹ jọ ẹ kàn bò mí ní àṣírí yẹn mi ò fẹ́ kó fọwọ́ kàn mí. ẹ̀sọ̀ nǹkankan lẹ́ẹ̀kan mi really clear pẹ̀lú àárín yẹn pé kí n name any something like that. yes mo ready àti fún yín ní any amount. ẹ ẹ ẹ ṣì ní sùúrù náà. pípẹ́ kàn bò mí láṣírí yẹn. Ah. I don't want him to touch me at all. Any amount you say? Yes, I'm ready. I'm ready, doctor. Please, doctor. Doctor, please. Mr. Ẹ̀sán, ọ̀rọ̀ mélòó nínú irú afẹ́ sọ ta fẹ́ parọ́? Ẹ̀yin ò kọ́ mórè tẹ́ ṣe fún mi lọ́jọ́ yẹn bó ṣe tó ni o. Ṣé two thousand tẹ́ fún mi lọ́jọ́ ó dà ń pẹ́ fún mi two hundred thousand ni? Kò yẹ yín. Èmi wò ó pé orí lórí máa ń wọ́ tò ní tó bá ṣe ṣíwá lórí káà náà dẹ̀ ṣe kí ni ká fẹ̀sẹ̀ sórí ẹ̀ fún padà. Ẹ̀sùn orí tájẹ́ fún mi lẹ gbà lẹ́nìí. Eh, Mr. Sanjo torí Ọlọ́run ẹjọ́ má sọ fún wọn pé mi mo sọ fún yín o Ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu yín ẹjọ́ torí Ọlọ́run ah yé Mr. San Mr. San. Monsieur Monsieur Monsieur ah, ṣe mọ̀ pé idiot yẹn wẹ́ẹ̀ ṣe travel ẹ̀ fẹ́ kó dákẹ́ ṣe mí ni. Oh, yeah. Yes, baby, let's start it from here. Let's start it from here, baby. Yeah. Come on with it. Nico, Nico, it's me. Jeez! Àǹtí? Ṣé bẹ́ẹ̀ rí wọn? Fádé ìra. Ṣé bẹ́ẹ̀ rí àwọn ọ̀dàlẹ̀ méjì? Ṣé bẹ́ẹ̀ rí ayé wọn báyìí? Ẹnu sùn, ṣe bẹ́ẹ̀ ti rí wọn? Ìwọ ìwọ fàdé rẹ ra pẹ̀lú bí ìyá àti bàbá mi wọ́n sì dìstọ́pù mi wọ́n sì bọ́ mi wọ́n bọ́ mi jà wọ́n mú kí n bá fẹ́ tí mo ní irọ́ àfi tí n bá fẹ́ ni ìwọ ìwọ tí mo pè ní ọ̀rẹ́ mi mo fi ní tọ́ ẹ mo fi ọkọ̀ tọ́ ẹ kò sí gbogbo nǹkan nípa fọ́nrí ẹ̀rẹ́ tí mi ò sọ fún ẹ. ẹ fi mi náà rí sọ́kù. jọjọ ó sọ fún mi wípé kò ṣe tí mo lè fẹ́ ṣọwọ́ tí ó ní kò ṣe tí mo lè fẹ́ ah. ìgbé kì í filẹ̀ àṣẹ gbogbo kúrò lẹ́yìn lẹ́yìn ẹ́ gbogbo nǹkan tẹ́ ìṣe mo mọ mo mọ̀ pé ìfọ̀rọ̀ ayé tipẹ́tipẹ́ mo mọ̀ pé ìfọkùnrin ẹ̀rọ ayé mímọ́ mo pè é mo mọ̀ mo pè é nì mo mọ̀ mo pè é pé mo fẹ́ travel ah. because mo mọ̀ yí pé ẹ̀ẹ́dún pọ̀ náà nínú lẹ́yìn inú house ẹ ṣọ́ra yín ẹ súnmọ́ ẹ ẹ súnmọ́ mi o ẹ má súnmọ́ mi o tí n bá pè é tí n bá sọ fún pé mo ti travel ó máa pè wá sí ilé ẹ tún bẹ̀rẹ̀ sí sọ òṣì tẹ́ ń ṣe àǹtí mo mọ̀ ọ́ mi náà tàbí mo mọ̀ plan yẹn bẹ́ẹ̀ ni so ẹ lè fi ojú ẹ ṣe ọkàn máa ń bọ̀ mi wí. okay okay it's okay. kò sí ọkọ ọkẹ kò sí ọkọ ọkẹ. ó woman torí ọlọ mi mi ti ẹ̀ mọ̀kọ́ tí mo fẹ́ sọ sí ẹ̀sìn kò tí nǹkan tí mo lè explain tó lè make sense ṣùgbọ́n jọ jọ jọ dáríjì mi dáríjì mi ṣùgbọ́n dáríjì mi. kí ló lè dáríjì ẹ. wo wo gbogbo ọmọ mi yẹn fọkún ní àbúrò mi àbúrò ọ̀rẹ́ ẹ̀ èèyàn burúkú ni ẹ o tíyàn bá rí ejò tó bá ń lọ ó yẹ kó fi ejò sílẹ̀ ni kó mú ẹ kó pa é dànù ṣèbí tí ó máa ń ṣe wípé o tún lọ déètì àbúrò mi àṣírí èmi ò jò ní tú. èmi àti ẹ̀gbọ́n mọ̀ plan yẹn ni láti jẹ́ kí òtítọ́ fọ́nrán wípé wọ́n ò ní àbúrò tó dáa ṣé o ti rí ẹni tẹ́yìn fún ẹni tẹ́yìn fún mi fún ìyàwó tẹ́ ń bọ́ mi wúlé gbòkè ní ọ̀nà tẹ́ ní ìwà mi ní ọ̀dà èyí mo gbé kí ọmọ padà ọmọ òsínì padà ọlọ́bìnrin gbẹgbẹ lè yé lórí tẹ tí wọ́n gbé mo lè yarí tí mo lè mo lè mo lè yarí o tẹ́ ń sọ wípé ọmọ padà wípé mò ń bàjà ọmọ yẹn fi padà ọmọ yẹn ò ṣe ní padà ṣé àwọn èkó tó bá bí ọmọ yẹn ọmọ àlè ló máa jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ló máa ń gbé ilé tí bàbá bá kọta irú ọmọ bẹ́ẹ̀ ló máa ń fa bad menace sí gbòòrò bẹ́ẹ̀ni eh, fàdéyìnà eh. ẹ wo fàdéyìnà ṣé irú irú ọmọ wo nìwọ yìí irú ọmọ wo nìwọ yìí ẹ iṣẹ́ èṣù èṣù náà lẹ máa parọ́ mọ́ ẹ ọmọ ọmọ ni ọmọ ọjọ́ ó dàbí kí n wọ ẹ̀bẹ̀ yẹn kí n kí ẹ jẹ mi ò lè tó ti ẹjọ́ nu fámìlì. mo máa kúrò báyìí. Eh èmi àtàbúrò mi àjáde báyìí eh. tí n bá padà yeyeyeyeye tí n bá padà sí inú ilé yìí eh. tí n bá tún bá èyí tó kéré àti èyí tó tóbi nínú ẹrù fọ́nrí ẹ̀rọ eh. ah! òkú méjì abọ́rọ̀ mi kẹ́mi yẹ lọ. mi ò nílé tó fẹ́ dẹ́rù sí ọmọ ọ̀sọ́dún ọmọ ọ̀sọ́dún mi ìfẹ́ tó fi ti ẹjọ́ mi ìmọ̀ ta ló ṣe bẹ́ẹ̀ ṣé yàrá ló ṣe bẹ́ẹ̀ ni àtiwọ́ náà aláìlójútì ọkùnrin ó ga ọ ó ga wọ bó bá ṣe wẹ ṣe ayé ẹ kò kọ mi má jẹ́ kí n rẹ́sẹ̀ ẹ lé mi o má jẹ́ kí n rẹ́sẹ̀ ẹ lé mi tó ti gbọ́ adójú ti ní ọmọ. ṣé o fi mi sílẹ̀ lọ́rẹ́ ayọ̀lẹ́bẹ̀ẹ́ mi má lọ. mo ti ọbọ mo ti ọbọ mo ti ọbọ mo ti ọbọ. Bísọ́lá jẹ́ ká wọlé a lè dúró síbí. ẹ wo FM. kò ní ìdíkà wọlé ọ̀rọ̀ rẹ̀ ni mo wá rí fún ìgbà ọlẹ́tí bí sùn kàn mí last. ṣé o rí Bísọ́lá o máa need láti calm down ni tí mo bá sọ fún ẹ pé mi ò mọ bó ṣe ń feel irọ́ ni mo pa but you really need to calm down gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ Súnkànmí dẹ̀ lélẹ́yìí kò sẹ́ni tí kò ṣe ní kàyéfì láàrin gbogbo wa in fact tán bá ní Súnkànmí lè ṣe nǹkan tó ṣe ah bí mo ṣe wà mo lè gbẹ̀rí ẹ̀jẹ̀ láti ayé dé ọ̀run gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mò ń pe nọ́mbà ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kò lọ. Ah ó ń fún mi ní busy tí mo dẹ̀ fi ìpò ti bá nọ́mbà mi ni. Hmm. last time tó wá bá wa níbi party bí tá ti ń celebrate náà tí mo ní kó ṣe máa lọ a calm ẹ̀ down pẹ̀lú after gbogbo ìbínú yẹn kí lọmọbìnrin yìí ṣe fún ẹ ẹ o ti bímọ rí pẹpẹ sí o kò sọ fóun pé òun ti bímọ pé ah, ah, ọ̀rọ̀ wípé o ti bímọ ṣọmọ bíbí wá járùn ni. ẹ wo fm ṣe rí sùkànmí àwíjàre lásán òun ló ń wá because nígbà tá a máa bẹ̀rẹ̀ relationship wa i told him pé mo ti bímọ o. really ah yeah i told him. ó mọ̀ ó mọ̀ náà tó túmọ̀ sí pé irọ́ ló pa fún wa nìyẹn lọ́jọ́ yẹn. irọ́ pátápátá ló pa fún yín ọmọ mi náà ni angel ó mọ̀ ó like ọmọ mi gan kẹrẹ máa wò funny thing angel gan like ẹ but thank god mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi mọ̀ pé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láàrin wọn àti ìyàwó ẹ̀sán wọ́n jọ wà ní lóye yín náà relationship ní gbogbo ìwà tó ń wé mi ò dẹ̀ kẹ́ ẹ̀ and thank God angel mi ni bàbá ẹ̀ ti ń pè òun náà bá bàbá ẹ̀ sọ̀rọ̀ gold digger gidi ni òun ṣe tiẹ̀ ni àlọ́dẹ̀ máa lọ àbọ̀ ti máa bọ̀ um, actually nǹkan tí mo wá rí yín fún lórí ọ̀rẹ́ mo yá ní owó kan two point five ó lóun fẹ́ fi ṣàwọn business kan and èmi náà dẹ̀ ní ìdòwò mi because mi ì lè let go ẹ̀ anytime any day tẹ bá bá mi rí sùkàn mi ẹ bá mi sọ fún pé mo ti lọ report ẹ already ní station. kò yẹ kó lè tó yẹn. oh my god mo ti lọ report ní station ọ dẹ̀ máa lock ẹ baby. oh arrest my daddy please. which oh daddy baby angel he's not your dad okay just what your stepfather so don't call him dad you are talking to your dad already and he's a gold digger Don't care about him no, anymore. Bisola. Baby, it's it's okay. Don't Bisola say anything about him anymore. Ọmọ kékeré lọmọ ẹ̀ kò yẹ kó máa sọ gbogbo eléyìí ní ṣojú ẹ̀. Kí lo fẹ́ plant sínú orí ọmọ yìí gbọ́ nǹkan tó ń sọ jáde? FM, mo love yín gan. Torí pé ẹ really try for me. Anywhere tẹ bá ti rí ẹ bá mi sọ fún wípé ibikíbi tí má ti rí báyìí kóbìnrin tàtọ̀nù kọkùnrin tàtọ̀nù ni a máa wẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Let's go. Yeah all right baby. angel take care of yourself. all right thanks ẹ ṣe Yeah. yẹ. sorry eh? do I hurt you? sorry. So come.